téèyàn bá kọjọ́ máa bú rí kò ní jẹ́ bàbá bú mi kì í sábà ṣalábòjúdi mo kí gbogbo ẹni ọba tó wà ń kalẹ̀ àtàrọ̀ ìdàlgìlìsà asalaamualeyhi aleykum wa wa rahmatulahi wa barakatu. sẹ́yìn ọmọ tá a bá ti sọ́wọ́ tààrọ̀ ń tèmi ó yàtọ̀ díẹ̀. Hmm. ọ̀rọ̀ dọ̀tí mo kọ́kọ́ dìde lọ́yọ̀ọ́ aláàfin láti wá sí ọ̀kọ̀lá níyàn tí mò ń bá bọ̀ àníyàn tí mò ń bá bọ̀ màá dákọ̀ èèyàn bíi mẹ́ta tá a jọ jẹ́ alájọṣe láti bí ogún ọdún sẹ́yìn Basọ̀run Ògbómọ̀ṣọ́ fún ìsìláàmù álímì sẹ́nẹ́tọ̀ Abdulfatai Buhari atẹ́ni kẹta orí ẹ̀ mẹ́jọba wọ́n sì jẹ́ ọ̀gá olóyè lókùnmọ̀sọ̀ lọ́lọ́ hmm. gbogbo wọn ni mo wá pè gbogbo èèyàn ní màá ń pè mí bí ẹ dákun ẹ bá Mansuru sọ̀rọ̀ alẹ́ ní ẹ lò kọ́ padà a sì bẹ̀ pé ọba wáyé ọ̀dáhùn àní àtìlẹ̀ kú ọlọ́yọ̀ ọjọ́ ni. ẹlẹ́kọ̀ọ́ máa gbọ́ mi yé o ọba pàdé ọlọ́run níjọ́ kan. àdìsá nàbà Muhammad ó ní làtàkàbá عن ابي هريره رضي الله تعالى عنه رضي الله رضي الله تعالى عنه tí mo bá ti sàdísì yìí tẹ́ ìsìn microphone lẹ̀ mo wá gbé aláàbò mẹ́ta mẹ́rin àbọ̀ pẹ̀lú àníyàn pé òru ní jìyàn lẹ̀ hmm ẹ̀mí ọlọ́run kan wá sọ fún mi pé ah, ah, kùránì ní india kún fásì kún bì nábà yìí. bàtàbà ìyá nù. Ah, ẹ̀gbọ́n náà àsọ̀rọ̀ ńlá yọ mí mo bá gbéra mo ní ẹ̀gbọ́n náà nígbà tí ẹ lọ ẹ jẹ́ nǹkan wádìí náà. ní ìṣẹ̀lẹ̀. níbo ní délé ayé rárá wọn lọ ìmọ̀wọ́ bí. nígbà mo wá wọ bí ìtàn mo ní ẹ dákúgbọ̀ ìmọ̀ọ́mù wà ọlọ́dọ̀ àbá ìmọ̀ọ́mù dẹ́kun sàtífíkẹ́ẹ̀tì yìí dà àyẹ̀wò délẹ́gbọ̀n gbọ́dọ̀ǹkà wá jáde ànábì wí gbọ́dọ̀ǹkà wá ni màá fi béèrè kó kálukú lọ wò ànábì ni ẹ má búra o bí àbá yìí kọ̀ ẹ má fọ bàbá yìí múra. ومن حلف بالله فليأمن ومن حلف بالله حلف بالله فليصدق فليصدق sallallahu alaihi wasallam. àlejò bàbá bẹ́ẹ̀ fún ọkọ̀ ọlọ́run búra o kó ní ó dòdòdò. àlejò wa fi kílọ̀sì kan bẹ́ẹ̀. wọ́n máa ń hólì fàbí láàyè. wọ́n ní ìwà náà lọ́jọ́ rẹ̀. wọ́n máa ń hólì fàbí láàyè fàlíyàgbọ́. wọ́n máa ń hólì fàbí láàyè fàlíyàgbọ́. ẹni tó bá wá ní mùsùlùmí lòun o. tọ́ tá ẹ bá ti rí mùsùlùmí kan tó ní wàláyé bíláyé láàyè fọ́ọ̀lì yasudu dáadáa ní o tọ́ba fẹ́ wà jẹ́nà gbàgbọ́ tọ́ fóun àtọ́lọ́wọ́n balẹ̀. ọmọ ńlámúyàrúdọ̀ fọlẹ́ sami náà mọ́. ètò wa lágbára jù lọ wọ́n máa ńlámúyàrúdọ̀ fọlẹ́ sami náà mọ́. wọ́n fẹ́ búra ní wọ́n ń parọ́ ní tó sì jẹ́ mùsùlùmí bọ́ bá kírun ní ò ní wù ú tọ́ba gbàwé mi ọlọ́run ní wò ó ọwọ́ àwọn kó sàtífíkẹ́tì tọ̀ ìwà tó dúró mẹ́wọ̀ ọwọ́ agbọ́ mi research hmm. bẹ́ẹ̀ni kaba ní àfọ́ ọ̀yọ́ aláàfin lòun tí bá ń fọ́ ọ̀yọ́ aláàfin wá fẹ́ẹ̀kì ni o gbogbo ọ̀yọ́ aláàfin ní bẹ́ẹ̀ni mo dé sí yìí o. mo wá bá mo wá béèrè lẹ́bàá ní a ah, kí ló jẹ́ orí báyìí tọ́ wọ́n ní ìyí tí lọ́ba là ń yéjìdé o mo wá béèrè mo ní kí ló jẹ́ orí bẹ́ẹ̀ mo wá gbé gbólóhùn ẹ̀yọ̀ kan jáde alábìnrin tí ọba wá yọnu sí ẹni tó ní ọlọ́run fi búra mo wá lọ́dà mo wá lọ sí rìsáàtì pé ní mo gẹ́gẹ́ nílé ayélujára ti bẹ̀rẹ̀ láti kò yí ẹ̀dá kò mọ́gàjì ti ń bẹ́ẹ̀ tẹ́nìkan bá ní òun fẹ́ sọ̀tàn lẹ̀ Yorùbá tó bá nílùú kan ni ìbéèrè táwọn ó béèrè ni pé ó ní ọba tó lè wá gbádá ó sì lọ́ba tí ló yẹ rì aláàfin Ọ̀yọ́ àti Ògbómọ̀ṣọ́ ìlú ilẹ̀ Yorùbá òríjínà ni òyìnkò yìí sì ní ibẹ̀ ilé ayélujára ti wá àmọ́ lónìí mo wá clarify ìgbóhùn kanjọ́ náà mákàjí ayé lára ọba dìde abá wọnú ilé yìí nígbà wà wọnú ilé àwa parí gbogbo asámẹ́ǹtì ní méje ẹni èmi ti pè mo fẹ́ sùn dé mùsùlùmí lÓgbómọ̀ṣọ́ kéré ìmáàmù yìí ló dé lọ́dà gbogbo calculation wọn wá títí wọn bá mú jáde ni pé ó lè mú òríjínà èmi tí mò ń bá yín sọ̀rọ̀ mo dúpọ́ lọ́wọ́ tí bá fẹ́ wá ẹ̀gẹ́ hundred million mú ní lóko mi ìtí ń kà nínú ọ̀rọ̀ wa ni pé ọ̀fẹ́ bọ́lọ́run sọ̀rọ̀ yóò sì gbọ́ alhaji masuru ìdílé jọba ń sìnkú bàbá wa lánàá ìmọ̀mọ́ àgbà náà mo wá wà bẹ́ẹ̀ èmi àti bàbá ìmọ̀mọ́ ọ̀yọ́ aláàfin àwájọ jókòó lẹ́gbẹ̀ẹ́ kan náà alámọ̀ súnmẹ́jì bèbí bá tiẹ̀ mọ nǹkan kan kọ́rọ̀ ń gbà ọgbà yìí wọ́n wá ní kí wọ́n kàwé túbà wọ́n wá bọ́ tàbí kí ní kàwé túbà kí n kẹ́ mú wa. kí ni àyè ẹ̀fọ́ láyé mọ̀ súnmẹ́jì dé wá dá ìjọ náà ó ní mo ti gbẹ̀rẹ̀ tọ́lọ̀ wọn yàn o àmọ́ ẹ bá ń sọ fọlọ́run ẹni tọ́lọ̀ wọn bá wá yàn kọjá ẹni tọ́lọ̀ wọn yàn bí ẹ ṣe yàn ìmáàmù Ọ̀fà tí bá wá promote ìlú bàbá rẹ̀ ìbámu tí ó borí gbogbo ìbámu ilẹ̀ Yorùbá. wàlọ́ọ̀hì làwọn mi ẹ tẹ̀ fi ẹ tẹ̀ fi ẹ fi agbọ̀ àmúra lẹ̀ ìbámu yẹn jókòó yìí ọwọ́ gbà bí ó ibà wá gbà pẹ̀yì kan ní ẹ̀fẹ́ áà. Ah! يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره gbogbo ẹtí bá ń jẹ́ ayélujára lákàtí ayélujára tí wọ́n bẹ́ẹ̀ mẹ́ọ̀ jáde ọmọ ilé ayélujára nìkan ẹ dákun bàbá yìí ọ̀sà bímọ bàbá tó bí ayélujára yìí torí mẹ́sẹ̀gì tí mo wá yà wọ́n kẹ́tí rìkọ́dù ẹ̀ lọ́dún àwọn ẹtí ẹran ìmí náà ń sẹ́ òkúlẹ̀ Yorùbá o tọ́ra níbi kan tẹ́ àti yẹn èmi àti mọ́mù síbi kan láwa mẹ́fà lọ́yọ̀ state ìbàdàn sáyẹn pé ìbàdàn ìbàdàn àná àwọn mú nàmbà wáwù wọ́n fẹ́ mi ìtọ̀yọ́ ní nàmbà tù wọ́n sì fún bàbá ìmáàmù gbogbo ń tábà wá sí ẹni tí ó wà á kọ gbogbo ẹ̀ fún gbogbo ilẹ̀ Yorùbá ògbó mà sọ̀rọ̀ lọ́run tó fi sí. Ah, bàbá dógùn èmi ní ìsọfẹsẹ wà nígbà mi nìsẹ kálukú tí kọ́kọ́ ń béèrè táìmù lọ́wọ́ ìmáàmù kó tó ṣe àìfì ọwọ́ àdógbò má sọ ọ ọsọba àpẹrù ẹni bí ọmọ wọlé ọba ah, ah, ah. àwọn amúfitì wọn ti sọ̀rọ̀ wọn lè ti bẹ̀bẹ̀ ọ̀rẹ́ alá bàbá wa wá sí àti dúkìá tó kété <laughs> bàbá wa wá sí ti bẹ̀bẹ̀ àgbàlagbà làwọn ẹ̀kọ́ tí wọ́n ti ilé tó bá ń tẹ́tẹ̀. mo wá rí wípé ntọ́lọ̀ fẹ́ yẹ̀ yìí àbá ẹ̀ wá gbọ́ gbogbo tí wọ́n wá ń wí nínú àwọn bá irú mi lálẹ́ àná. mo wá ń bá sí mẹ́sẹ́gì sí yín ọ̀tọ̀ ni sùúrù ọ̀tọ̀ ni sùúrù. gbogbo yóò bá gbòòrè lóòótọ́ àmì tó gbòòrò gbòòrè bí ọ̀yọ́ ló bójú ara ẹ̀. owó kan bẹ a máa pa ní a máa pa láàbọ̀ ni. ọ̀rọ̀ báwo pé akitan la gbà ìdá kan nú òwe ni o tó bá yẹ tó bá yẹ parí òwe o ní ìgbà tí ẹ ní ìpara ni mùsùlùmí máa ń fún one hundred thousand. akitaya gbà tá a bá ti lè kó táyà bá ti pé ọ̀yọ́ làwọn Yorùbá làwọn á wàá sọ owó ẹ̀ka kalẹ̀. yọ̀wá dojú wá parí òwe o. akitala gbà akitala gbà. lẹ́yìn báyìí láti wáyé. parí òwe tó bá parí òwe yìí rẹ̀ ni tí ó kò ní one hundred fún ọ. akitala gbà parí òwe o n bá ti sọ̀rọ̀ yìí tẹ́ máa rò ó lẹ̀ tó bá rẹ̀ tó gbà ń gbà pé ó yà jí ó yà jí ó yà wà ní àwọn àgbàlagbà yìí àgbà wọn ń pé ebi gẹ́gẹ́ wọn mú bẹ́rù ìlú wọn kọ mẹ́sẹ̀gì yìí inú bàbá ìmáàmù ló kù tí ó mú lọ mo wá n ti wá rí nǹkan tó bá lẹ́nu wa pé ìmáàmù ìmáàmù ẹ ti kú òní ìmáàmù Ògbómọ̀ṣọ́ nìkan àmọ́ oore tá a rí ni pé Ògbómọ̀ṣọ́ fẹ́rẹ̀ aláàánú pọ̀ l'Ógbómọ̀ṣọ́ ọlọ́rẹ̀ pọ̀ l'Ógbómọ̀ṣọ́ onínúure pọ̀ lÓgbómọ̀ṣọ́ ẹni ìyẹn pọ̀ lÓgbómọ̀ṣọ́ ẹni ńlá pọ̀ lÓgbómọ̀ṣọ́ kódà ọba àwọn Ògbómọ̀ṣọ́ ẹ̀sà ni wọ́n. àmọ́ kùránì ní innal munafiqina fi àṣẹ òní wà lókè àṣẹ òní wà sálẹ̀ ọ̀rìn àárín gbogbo ní yìí sí àmọ́ gbogbo ẹtí bá ń jẹ́ àbúrò ẹ̀gbọ́n bàbá ẹ̀gbọ́n wo ní bẹ́ńbì tọ́jẹ́ gbọ̀n fọmọ àyà kẹ̀kẹ́ wọ́n ti rí wọnú yòókù níjòkó yìí talẹ̀ gbọ́n mọ́mù lọ́mọ àyà wọn àbá ti mẹ́mí kódà bọ̀ èsì tí bá ń bẹ ìjọ ọ̀tọ̀ náà ìjọ àti èsì nítorí ọlọ́run gbogbo ayé ní wò wá òde ní ẹ bá ń bá ọgbẹ́ mi lẹ́ẹ̀kan náà. Allah àsọ̀rọ̀ ni òjò ń tara àwọn ọgbà wọn ná. wọ́n bá bẹ̀rẹ̀ kan súrà tán lẹ́yìn ọ̀gá mi súrà kan bọ̀dá mọ́ ọmọ àbí wà bá rẹ̀ bàbá àná mo àtẹ́bí dáadáa. kí ló jẹ́ nkúrò láàrin wọn ìtọ́jẹ́ nkúrò láàrin wọn kankan ni o nígbà mo dúró lẹ́gbẹ̀ẹ́ wọn mo sáré pé bàámu tèmi ó chéjì ojú tèmi ètò ìjọba ìtọ́ka náà wọ́n wò ètò ìjọba ìtọ́ka náà wọ́n wò ètò ìjọba ìtọ́ka náà wọ́n wò yóò wọlé tẹ̀lé náà rí ẹ bẹ náà kọ́ jẹ́ bàbá wọn. tọ́wọ́ wá jẹ́ pé bẹ́ẹ̀ lórí aṣọ fún ọlọ́run bí ẹ sábà wí wọ́n máa wí láàrin èmi àtọ́lọ́run tọ́ ọlọ́run wọlé àpé mo dúpẹ́ yìí ní ẹ̀bọ kẹ̀kẹ́ ní kọ́rọ̀ ọlọ́run wọlé àpé mo rà àgbọ̀gbà mi ò ní sí kẹ̀kẹ́ kọ́rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ lórí kí n látúbọ̀ tán dáadáa ọlọ́run bẹ́ẹ̀ lórí tí mo bẹ́ẹ̀ sọ fún bàbá ìmáàmù yìí ọlọ́jọ́ wá sí mọ́sẹ̀. àmín àmín àmín àsìkúkà èdìdé ìlú ẹnu ọlọ́ọ̀nù èdìdé ìlú ẹnu ọlọ́ọ̀nù.